Bá yin yìn ín lógo. Jẹ́ kí mami kan sọ pé Ọlọ́run ṣeun. Jẹ́ kí dádì kan sọ pé Ọlọ́run ṣeun. Mo ń fẹ́ láti yin Ọlọ́run. Mo fẹ́ láti yin Ọlọ́run. Wọ́n náà darapọ̀ mọ́ mi jẹ́ ká jọ yìn. Ẹni tó mú kó ṣeéṣe fún ọkọ orí Tuesday tó parí nínú oṣù karùn-ún. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sọ fún ọlọ́run yẹn bó ṣe sọ fún ọlọ́run yẹn bó ṣe ìyìn ọlọ́run yẹn lógo gbé ga gidigidi. báwo ìyìn ọlọ́run yẹn. lẹ́yìn ó lè ṣàyà. Jésù Kristi Olúwa Amen. Mo fẹ́ kó mọ̀ wípé. I want you to know that. Oore ọ̀fẹ́ àti àánú àti ẹ̀rí gbà. It is grace and mercy that you and I have received. Orílẹ̀-èdè tó parí sáà kan ní inú ìrìnàjò wọn. This nation end uh, another time in the journey of their life. Wọ́n á tún gbé ìjọba fún àwọn míì láti ọ̀la lọ́wọ́. God will hand over to another people tomorrow. Ẹni tí ò jẹ́ kí ọdún mẹ́rin ọgbẹ́ mi àti ẹ̀mí. The one that doesn't allow four years to swallow you and I. Mo fẹ́ kó yin Ọlọ́run yẹn lógo. I want you to praise that God. Mo fẹ́ kó ju ọwọ́ rẹ̀ yẹn sí Ọlọ́run. I want you to wave your hands to God. Sọ fún Ọlọ́run kó ṣe o. Say Lord, I thank you. Sọ fún Ọlọ́run kó ṣe o. Say Lord, I thank you. Ah, Ọlọ́run tó tó ọlá o. Ẹ wá ká. Lord, you burn. Ewa, Lord, you burn. Praise that God. Wave your hands to Him. Thank you, Jesus. Let somebody worship Him. Tonight. Let somebody worship Him. What you two have done Him tonight. Ẹ bu ọlá fún ní àṣálẹ̀ yìí. Lift him high. ga. Say father I worship Sọ pé bàbá mo dúpẹ́ ní ọwọ́ rẹ. I give you all praise. Mo fi gbogbo ìyìn fún ọ. I magnify your holy Mo gbé orúkọ rẹ ga. Let that sister worship kí arábìnrin kó yin Ọlọ́run. Let that mother worship kí ìyá yẹn kó yin Ọlọ́run. I want you to praise him from the bottom of your heart. Mo fẹ́ kí o yin láti odò ikùn rẹ. Say Lord I thank you. Fi Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. For making me see the last weeks in this month. Pé o kà mí ẹ láti rí ọ̀sẹ̀ tó kàn nínú oṣù yìí. The last two days in the month of May. ọjọ́ ìṣẹ́gun tó kàn nínú oṣù karùn-ún. say lord i thank you. olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. say lord i thank you. olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. say lord i thank you. olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. father we give you our praise. ọba fi gbogbo yìn fún yín. we worship you tonight. àjúbà yín ní àṣálẹ̀ yìí. in jesus mighty name we worship. amen. say better amen. ẹ ẹ bí èyí tí ó dára. We thank God for the life of our children. A Ọlọ́run fún ìgbé ayé àwọn ọmọ wa. This is Children Week. Ọ̀sẹ̀ àwọn ọmọ kéékèèké la wà yìí. We appreciate them. A rírì wọn. No, they said they didn't have any program today. Bóyá ẹ̀kún sọ pé àwọn ò ní ètò kankan fún òní. Their program will be tomorrow. Ètò wọn ó tún di ọ̀la. Their prayers and deliverance program will be tomorrow morning. Ètò wọn fún ìtúsílẹ̀ yóò jẹ́ àárọ̀ ọ̀la. And I urge every one of you to bring your children to the side, to the solution land. Mo rọ gbogbo yín láti mú ọmọ yín wá sí orí ilẹ̀ wa ní àlàdé. For prayers and deliverance. Fún àdúrà àti ìtúsílẹ̀. And the Lord will touch every one of them. Ọlọ́run á sì fọwọ́ kan gbogbo wọn. Say better amen. Ẹ ṣe àmì èyí tí ó dára. Say better amen. Ẹ ṣe àmì tí ó dára. So we thank God for their lives. A dúpẹ́ lọ́run fún ayé wọn. Please appreciate God. Ẹ jẹ́ ká mọ rírì Ọlọ́run lórí ayé wọn. Prospering your children. Pé Ọlọ́run dá ọmọ rẹ sí. Amen. Àmín. Amen. Àmín. I will tell you some announcement when we finished. Màá sọ àwọn ìkéde kan nígbà tí a bá parí. But let me say this. Ẹ jẹ́ kí n sọ eléyìí. I'm glad to tell you that church have added to the church today. Mo fẹ́ sọ fún wa Ọlọ́run tuntun fi God have added to the church. Ọlọ́run tuntun fi ìjọ lónìí. By blessing this church with another blessing baby. Pé Ọlọ́run tún ti ìjọ yìí ní ọmọ. Amen. Amen. I told you. Mo sọ fún yín. It is the time for the hotel of prayer and miracle ministry. O àkókò ti ìjọ yìí ni eléyìí. Even at the hospital, their matron knew that something is happening. Ní ilé ìwòsàn gan sọ pé nǹkan kan ń ṣẹlẹ̀. Their matron last week said, ah ah. Ọ̀gá àwọn oníbẹ̀ sọ pé. It is God. Ọlọ́run ni. Put your hand together. Ẹ pàtẹ́wọ́ yín. God will deliver the rest. Ọlọ́run á tún àwọn tó kù náà sílẹ̀. Safely ní ìrọwọ́ ìrọsẹ̀. without any complication. láìsí wàhálà tàbí ìdààmú. so I want you to appreciate God for that. ẹ jẹ́ ká mọ rírì Ọlọ́run fún eléyìí. amen. àmín. it was wonderful. ìyanu ni. very I was telling her on, on Sunday when we were doing naming. I said you are the next. ìsinmi nígbà tá à ń ṣe kò pé ìwọ ló kàn oníbàbà ìwọ ló kàn. and thank God today. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lónìí. oh what a wonderful God. ìrọ̀ Ọlọ́run ìyanu wo nìyí. shout a powerful hallelujah. hallelujah ńlá. amen. Tell somebody tonight. Sọ fún ẹnìkan ní àṣálẹ̀. Uh, do you know God is going to see me before he see you here tonight? Ìjọ àmọ̀ Ọlọ́run yóò rí mi ṣáájú ẹ láṣálẹ̀ yìí. Amen. You don't believe. Kò gbàgbọ́. You don't, amen, listen to me. Some of you don't used to believe some things. Ọ̀pọ̀ yín ò gba ọ̀pọ̀ nǹkan míì gbọ́. Immediately your mind will be kicking against it. What is your problem? Kí n kété lọ, èmi rò mọ̀ takò kí ni wàhálà rẹ gan. Amen. You didn't say God will not see him. O sọ pé Ọlọ́run ò ní rí. That will be a cause. Ìyẹn lè bí èpè. You didn't say God will not see her. O sọ pé Ọlọ́run ò ní tàbí lọ́kùnrin tàbí lọ́kùnrin. But God will see me before he see you tonight. Ọlọ́run ò Amen. Àmín. Is it possible? So ṣe ṣe. Not everyone that follow Jesus that see miracle. Kì í ṣe gbogbo àwọn tó tẹ̀lé Jésù lórí ìyanu. Amen. Àmín. I read my Bible. Mo ti ka Bíbélì. From beginning to the end many times. Láti ìbẹ̀rẹ̀ títí dòpin láìmọye ìgbà. I see God working in a miraculous way. Mo rí tí Ọlọ́run ń ṣe ìyanu. The miracles of Bartimaeus. Ìyanu ti Bartimaeus. Was a wonder. Ìyanu ni. Multitude were following him. Ọ̀gọ̀rọ̀ ló ń tẹ̀lé. But that day. Ṣùgbọ́n lọ́jọ́ yẹn. At that particular time. Ní àkókò yẹn gan ní pàtó. Let me say that. We didn't have any record of any miracle in the life of those multitudes. A ò rí àkọsílẹ̀ ìyanu láàrin àwọn ọ̀gọ̀rọ̀ yẹn. That they were following him. Tí wọ́n ń tẹ̀lé. Don't just be a multitude. Mọ́ kàn jà jà pẹ̀lú àwọn ọ̀gọ̀rọ̀. Don't be part of multitude. Mọ́ pẹ̀lú àwọn ọ̀gọ̀rọ̀. Be desperate for your miracle. Mọ̀ ń jẹ́ni tó ń pòǹgbẹ fún ìyanu rẹ̀. Bartimi was desperate for his miracle. Ó múra kalẹ̀ fún ìyanu rẹ̀. And he, he regained his sight. Ó sì gba ojú ìríran rẹ̀ padà. Why? Kí ló fà á? He was desperate. Ó mọ tí ó ń ṣe. Calling God desperate. Ó ń Ọlọ́run. Calling Jesus desperate. Ó ń pè Jésù. Some people will just come to church they will go. Àwọn mìíràn kàn wá lè sìn wọ́n sì lọ bẹ́ẹ̀. They don't they are not desperate. Wọn ò mọ nǹkan kan wọn ò lépa tí wọ́n bá wá. So I just try to push you. Now. Mo kàn gbìyànjú láti tì ọ́ díẹ̀ báyìí. By saying that. Nípa wípé. My miracle will come before your own. Ìyanu tèmi á ṣáájú títì ẹ. So if really you want your miracle to come before that your partner. Sálẹ̀ ìtọ̀rọ̀ bá fẹ́ kí àrùn tiẹ̀ kó Be desperate in what you are doing. Múra sílẹ̀ fún tí ò ń ṣe báyìí. I decree from this holy altar. Mo pa láṣẹ láti orí pẹpẹ ìlú yìí. Everyone here tonight. Gbogbo ẹnikẹ́ni tó wà níbí ní àṣà. Everyone under my voice. Gbogbo ẹni tó wà ní abẹ́ ohùn mi. God will see you tonight. Ọlọ́run á ọ ní àṣálẹ́ yìí. Put your hand together for Jesus. Ẹ pàtẹ́wọ̀ yín fún Jésù. Sit down. Ẹ jókòó. Because of my time. Nítorí àkókò. Amen. Àmín. But tonight. Ní àṣálẹ́ yìí. It's a little different. Ó yàtọ̀ díẹ̀. I want to speak on a very crucial topic. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àkòrí tó ṣe gbòógì kan. And I might not want to be doing code missing or code switching. Mo sì lè fẹ́ mọ̀mọ́ da èdè Gẹ̀ẹ́sì fún Yorùbá. I want to speak typical Yorùbá. Mo fẹ́ sọ èdè Yorùbá gan. Because of what we are talking about. Nítorí ohun tí à ń sọ ní àṣálẹ́ yìí. Amen. Àmín. A fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀mí òrìṣà. We want to work on the spirit of idols. Ohun tá fẹ́ ṣiṣẹ́ lé lórí ń bì lálẹ́ ni. That is what we want to work upon tonight. <laughs> Ẹnìkan náà ń gbọ́ mi. Somebody is listening to me. Nígbà tó bá fi kúrò ń bí. By the time you will leave here. Àbí tó bá fi parí àdúrà yìí. Or by the time you finish this prayer. Àṣírí òrìṣà tó ń ṣiṣẹ́ lórí ìpín àti ìṣẹ̀dá rẹ. Idol walking over your destiny and your Lord. Olúwa yóò tù fún ọ ní gbangba. I will reveal to you openly. Olúwa yóò tún fún ọ ní gbangba. The Lord will reveal to you openly. Ó ṣe àmì yẹn dáadáa. Say that amen very well. Olúwa yóò tún fún ọ ní gbangba. The Lord will reveal to you openly. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Many people. Ló wà ní abẹ́ ìdarí ẹ̀mí òrìṣà. They are under the direction of idols. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Many people. Ló wà ní abẹ́ ohun tí à ń pè ní ẹ̀mí òrìṣà gan. they are under the uh, what we call the spirit of idols. ẹ̀mí òrìṣà ń ṣe àkóso ayé wọn. the spirit of idol take control of their lives. ó ń farahàn nínú ìrìn àjò wọn. is manifesting in their journey. Gbọ́ mi dáadáa. Listen to me very well. O lè ní kò kàn You might say you are not concerned. Ìgbà tí màá máa parí ọ̀rọ̀ mi. By the time I will finish talking. Ó ṣeé ṣe kó ọmọ pọ̀ kàn ẹ́ gan. It is possible for you to know that it concerns you a lot. Ọ̀pọ̀lọpọ̀ arákùnrin àti arábìnrin tí wọ́n ti sọ pé àwọn fi ayé àwọn fún Jésù lónìí. Many brothers and sisters that are giving their life to Christ today. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn lọ ilé ìjọsìn lónìí. Many people that say they go to church today. Lóòótọ́ lóòótọ́ wọ́n fi ayé wọn fún Jésù. Truly they have given their life to Christ. Lóòótọ́ ni wọ́n ń lọ ilé ìjọsìn. Truly they attend churches. Wọ́n ní ọ̀nà kan tàbí òmíràn. But one way or the other. Ẹ̀mí òrìṣà sì tún bẹ̀ wọ́n wò. The spirit of idol do visit them. Gbọ́ mi. Listening. Àmì ni mo nílò. I need amen. Jẹ́ kí àmì ẹ̀ ó nípọn. And let your amen be strong. Ẹ̀mí òrìṣà ti ń bá ọ The spirit of idol living with you. Lórúkọ Jésù, á fi ilé rẹ̀ lẹ̀ lálẹ́. Oh, Jesus, it will leave your house tonight. Wákàtí ìtúsílẹ̀ la wà kí sórí ohun tó mọ̀ gbọ́ nínú wákàtí ìtúsílẹ̀. Ó ní bí àwọn láti bọ́ lọ́wọ́ àwọn agbára àti àwọn ìṣàkóso kan. N tá ń pè ní ìtúsílẹ̀. Ó kò nínú pé Olúwa jọ̀ọ́ fún mi ní eh, mo nílò owó ẹ ò bèrè fún kinní kan lẹ́ni oh, Olúwa fún mi ní àánú a lè gbà nígbà míì tá bá wà ní abẹ́ ìdarí. we are in the hour of deliverance and the kind of prayer we be listening here is how to deliver you from every batch of lies. gbọ́ tí o bá ti wà nínú wákàtí ìtúsílẹ̀. if you are in the hour of deliverance. àdúrà tíṣẹ́ tó nílò láti ṣe ń bẹ̀ gbọ́dọ̀ jọmọ́ kúrò nínú ìdè. the power and uh, the prayer and what you ought to do there has to do with Moving away from the bondage. Kúrò nínú ìgbèkàn. Moving away from the bondage. Kúrò ní abẹ́ àwọn agbára àti ìṣàkóso. Moving away from the power of darkness that controls you. Sọ̀mọ́ tó sọ pé èwo tún ni wọ́n tún gbé dé lálẹ́. What they bring again tonight. Amen. Ami. Ẹ̀mí ni ó máa ṣiṣẹ́ léyìí kì í ṣe ọwọ́ ẹ. It is the spirit that will do this work, not your hand. ẹ̀mí òrìṣà sì ń rìn nínú ìrìn àjò ó sì ń farahàn nínú ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ ayé nìyẹn. spirit of idol still manifest in the life of some people. ẹ̀mí òrìṣà ò tí ì fi wọ́n lẹ̀. the spirit of idol is yet to leave them. <laughs> kò jáwọ́ nínú ọ̀rọ̀ wọn. is yet to remove his hand from their life. ǹjẹ́ mọ̀ pápá máa ń tí ń jọ́ òrìṣà. Do you know that many don't even know what is called idol? Torí ibi tó ń lọ náà nìyẹn Because that is where you go. Mi ò mọ tí ń jọ ìsà. I don't know what is called idol. Ẹlòmíì ò mójúbò òrìṣà. Many don't know the shrine of the idols. Ẹlòmíì ò mọ̀ bó ti rí. They don't even know how it looked like. Nínú ilé wọn gan, wọ́n sọ fún ọ pé nígbà kan ni wọ́n sin òrìṣà rí. In their house, they even tell them that sometimes that they worship idol. Wọ́n sọ fún ọ pé ní eh, eh, mi ò mọ ìdílé wa gan. I don't even know the one of our, of our family. Àwọn ọmọ tí mo bí kò tí ẹ̀ lómi. My children don't even know the way to the place. Bọ́ọ̀lù ẹ̀mí òrìṣà ti wá lè mọ ṣiṣẹ́ lórí wọn. How will the spirit of idol be working over them? Èyí ni ìbéèrè tó máa ń béèrè lọ́wọ́ ara The question you begin to ask yourself. Mo fẹ́ fi dá lójú pé ó rú ọ lójú o. I want to assure you that you are confused. O ò nílò láti mọ ibi tí òrìṣà ilé yín wà. You don't even need to know where the idols of house lives. Kó tó mọ ṣiṣẹ́ nínú ayé ẹ. Before he begins to work in your life. O ò nílò láti mọ ojúbọ ẹ̀. You don't need to know the shrine. O ò nílò láti ẹ̀jìmọ̀ bóríṣà yẹn gan ṣe. You don't even know, need to know how it looks like. Níwọ̀n ìgbà tí wọ́n bá ti bí ọ nínú ìdílé náà. in as much you are being given birth to in that town. níwọ̀n ìgbà tí wọ́n bá ti bí ọ nínú ìlú náà. in as much you are being given birth to in that town. níwọ̀n ìgbà tí wọ́n bá ti bí ọ níbi tí òrìṣà yẹn ti sẹ́wọ̀n. in as much you are being given birth to where uh, that idol. ó ṣeé ṣe. it is possible. tí ẹnikẹ́ni nínú ẹni tó so mẹ́jẹ̀ rẹ̀ ò bá ti la ìtúsílẹ̀ kọjá. anyone that is tied uh, we are related, you are related with blood bóyá bí òbí ẹ. maybe like your parents. tí o ti ṣe ìtúsílẹ̀. they are yet to pass through deliverance. tàbí ìwọ gangan. or even yourself. ó ṣe kẹ́mi yẹn ṣiṣẹ́ nu ayé it is possible that spirit to work in your life. <coughs> Èmi rí kà nínú Bíbélì ní ọ̀pọ̀ àìmọye ibi tí òrìṣà wà. I read it from the Bible many places where we can find idols. Tá a bá jẹ́ pa lè rí kà nínú Bíbélì pé. If you can read it from the Bible that. Ohun tí ń jẹ́ òrìṣà wà. There's something called idols. Má kó dànù sí ẹ̀gbẹ́ kan. Don't throw it aside. Àti inú májàmú àti inú májàmú láti sọ nípa tó ń pè ní òrìṣà. From Old Testament and New Testament, they've talked about idols. Ǹjẹ́ mo pé ọ̀pọ̀lọpọ̀ ló ló jẹ́ pé ojú àlá ni wọ́n ti rí òsì rìsà lé bàbá wọn. You know that many saw the idols of their father's house in their dream wọn ò mọ ibi tó korí kan ṣùgbọ́n nínú ojú ọ̀nà wọn kàn déédéé rí pé kìnìún kan bàlùjẹ́ déédéé yọdé. they don't know where it come from but in their dream they just see something appearing to them. ọ̀pọ̀ ní ọ̀gàn déédéé rí ejò. many will just see snake. a ní lójoojúmọ́ mò ń rí ejò. I do see snake every day ó sì ṣe é ṣe kó yẹ wọ́n sin ejò ní ilé wọn. it is possible they worship snake in their family. òye rẹ̀ ò dẹ̀ sí kó béèrè pé kí ló dé. his understanding was not open for him also to ask why. ó kà pé àjẹ́ ló wá bẹ̀ wọ́n. he just counted that is a witches that came to visit him or her. ǹjẹ́ àwọn tó ń bọ ejò wà. you know that people that worship snakes. àwọn tó ń bọ ẹyẹ wà. those that worship bird there are men. Àwọn tó ń bọ ẹranko wà. There are people that worship animals. Àwọn míì wà tó pé òrìṣà wọn gan òkúta ni. And there are some that their idol is stone. Àwọn míì irin ni. Some is iron wọ́n dẹ̀ ń bẹ̀ ọ́ wò. and they do visit you. ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ ojú àlá ló ti mọ mm. egúngún tí wọ́n tó máa ń sá nílé wọn. many have known the kind of masquerade that normally come out from their family. ojú àlá ni egúngún tí mo wá bá. it was in the dream that the masquerade will appear. kò rí egúngún orí lójú ayé. yeah yeah I never even see masquerade in life. bẹ́ẹ̀ bá sọ pé egúngún yóò ní bó ló ṣe rí. if you tell him or her ah, this is masquerade say how is it look like. <laughs> lálẹ́ tonight ibi tí ẹ̀mí òrìṣà ti ń jáde sí ọ nínú ìrìn rẹ. any area where the spirit of idols appear to you in your journey. agbára ọlọ́run la bẹ̀ kọjá. God will pass through the place amen. Àlẹ́ olùsìkà. Mo ti rí lónìí. I've seen today mo ti rí lónìí tí mo ti rí àwọn ènìyàn tí mo ti rí ẹ̀mí òrìṣà dáadáa tí ń tẹ̀lé wọn. I have seen people today that the spirit of idol follow them around. Kì í ṣe kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta. It's not one, two or three. Mo ti rí tí màá rí tí màá sì rí òrìṣà wọn lẹ́yìn wọn. I will see them and, and see the idol following them. Tàbí kí n rí kó so mọ́ wọn. Or even seeing them and hold on to them. Èwo lélẹ́yìn? Which one is this? Bẹ́ẹ̀ bá bí wọ́n nínú àlàyé. If you ask them in their explanation. Wọ́n lè sọ pé lóòótọ́ ni bó ṣe rí yẹn. They might say truly that is it. Òun wá ní. And this is it. Ǹjẹ́ ìmọ̀ pé ọ̀pọ̀ àti bọ̀dá ló jẹ́ pé òrìṣà ilé wọn ni wọ́n fẹ́. Many sisters and brothers have married the idols of their house. Nínú ẹ̀mí. In the spirit. Òrìṣà ilé wọn ló fẹ́ wọn. It is the spirit, uh, idol of their house that married them. Wọ́n á dẹ̀ mọ̀ ní pé. Ah, kódà wọ́n lè lọ́kọ lójú ayé. they can even have husband in physical in a physical life. wọ́n dẹ̀ lè òrìṣà yẹn dẹ̀ lè mọ́ gbà wọ́n láàyè. and that idol might not allow them. tó bá jẹ́ èyí tó jowú. if it is the one that is jealous. tó bá máa lọ́kọ lọ́la pa ọkàn yẹn kílẹ̀ ó mọ́. if he is going to have married tomorrow he will kill the husband before daybreak. ó ń tẹ̀lé wọn kiri. he follows them around. Ibi tí òrìṣà bá ṣẹ́dé nínú ìrìn àjò rẹ. Wherever the idol get ghetto in the journey of your life. Gbọ́ lónìí. Tonight. <laughs> Olúwa fi kú sí lọ́wọ́ ọ̀sẹ̀. It's easier to remove his arm from working. Amen. Ẹ̀mí òrìṣà burú gan. The spirit of idol is so wicked. Ó lágídí. Is so stubborn. Kì í tètè jáwọ́. You don't normally want to relieve you. Ẹ̀mí òrìṣà ní agídí. Spirit of idol is stubborn ó lè wà fún ẹgbẹ̀rún ìran. It might be for thousands generation. Ọ̀pọ̀ wa la gbójú tiẹ̀ bá tán pè lóríṣà ẹni agboolé wa. Many of us we don't even grow to know what is called idols in our house. Àwọn ọ̀nà Bíbélì bá ọkà wọn mi kankan. We go to the Bible now. We are going to read some places. But I want you to know. Àṣírí rèé. This is a secret. Wọ́n sọ pé wọ́n pa òrìṣà lẹ́yìn run. They said they destroyed the idols of your house. Wọ́n pa igi ìtọ́ tó fi ń sìn bí òrìṣà. they kill uh, they destroy the, uh, the tree that the man left up as idol. wọ́n mú òkúta yẹn wọ́n gbé sọnù bí òrìṣà. they throw away the stone as idol. ère tí wọ́n gbé kalẹ̀ wọ́n sá wẹ́lẹ́wẹ́lẹ́ bí òrìṣà. the statue they place down they cut it to pieces as an idol. wọ́n irin tí wọ́n gbé kalẹ̀ wọ́n bàjẹ́ wọ́n sọ pé a ti pa òrìṣà nù. the iron they place down they destroy it and said they have destroyed the idol. ìtọ́jú tọ́lù tó dẹ̀ dúró lé. that is the story you heard and you stand on. ṣùgbọ́n ọjọ́ tí béèrè pé níbo ni ẹ̀mí tó jáde lára òkúta níbo ló wà. Have you ever asked them where is the spirit that came out from the stone? Wọ́n pa òkúta run, wọ́n pa irin wọ́n pa igi run. Truly they destroyed the stone, they destroyed the iron. Ẹ̀mí òrìṣàjọ níbo ló wà. Where is the spirit of the idol? Èyí tá a gbé kalẹ̀ bí òrìṣà nìyẹn o. That is what has been set up as an idol. Ẹ̀mí inú rẹ̀ ibo ló jáde sí. Where does the spirit go? Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ní àìmọ̀kànmọ̀kàn ti bà wọ́n ó ti báyé wọn jẹ́. Many of family ignorance have destroyed their lives. Ajégi òrìṣà Truly they call the tree of idols. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ ẹ̀mí òrìṣà But don't cut off the spirit of idol. Ẹ̀mí òrìṣà là ń ṣiṣẹ́ lé o. We are dealing with the spirit of idol. Torí lóòótọ́ kò sí ní tó dúró bíi òrìṣà níbi tẹ́. Truly there is nothing that stands as an idol from where you came uh -huh. from. Uh, yes, thank you, sir. Like a symbols. Bí àmì tẹ́ ẹ lè máa rí. that you can be seen. nínú ilé yín. in your house. ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ò fi lé yín lẹ̀. but the spirit never leave your house. Torí àwọn tó ń sin gan. Because those that serve him. Lẹ́yìn ìgbà tí wọ́n náà parun. After they said they destroy it. Kì í ṣe pé fàyè wọn fún Jésù. It is not they gave their life to Christ. Kì í ṣe pé iná àdúrà ń jò nínú ilé yẹn. It is not that the fire, fire of Christ is burning in the house. Mo gbàgbé pé Bíbélì mi sọ fún mi pé. Don't forget that my Bible says. Tí ẹ̀mí kan bá jáde. If the spirit goes out. A wúrìn lọ. He will walk round. A wá bi tí ó dùn. He look for a place to rest Bí o bá rí. If he doesn't find a place. A padà wá. You now come back. Tó bá rí pé àlàfo sì wà ń bẹ̀. You see there is a vacuum there. A padà wá lọ mú àwọn èèyàn mẹ́ni méje àwa jókòó síbẹ̀ ilé yín ni wọ́n parun àwọn bàbá tí wọ́n mú ògógóró lábẹ́bẹ̀ tó ń jóbi wọn ò tí ì sí wọn sẹ́wọ̀n hot there and taking cola nut there yet to come their own they are still drinking al alcohol there that spirit has already come back you are only destroying the truth you are yet to destroy the spirit the spirit of uh, know that they dey cast away from you how well and make your place as well olúwa bínú to remove him tonight. mo fẹ́ ṣiṣẹ́ nínú ìjìnlẹ̀ lálẹ́ ayé ìgbà mi. I want to work deeply in ministry tonight but there is no time. I know a little secret. Wherever you might be on the living, on the earth, there is nowhere that the spirit of idol cannot locate you. You don't think uh, about plane. It's not board vehicle. Ǹjẹ́ o mọ̀ wípé? Do you know that? Mo sì ń ṣàlàyé lọ́wọ́ báyìí. I'm still explaining. Ǹjẹ́ o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀? Do you know that many? Ní ayé wọn ti ní májẹ̀mú pẹ̀lú orúkọ ìdílé tí wọ́n ń jẹ́. Their life has a covenant with the name of the family that they bear. Àti òrìṣà. And the idol. Lọ́títọ́. Truly. O wọlé yan. You don't, oh, lọ́lé You don't know the house lótìtọ́. truly. oh, mojúbọ yẹn. you don't know the, where the shrine is. lórúkọ bàbá ńlá yẹn náà lẹ́sìn jọ ń jẹun. but you are still bearing the same forefather's name. bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀mí òrìṣà yẹn ní í ṣe pẹ̀lú wọn. and the spirit of idol has to do with that name. o gbani jẹ́ n nǹkan fún ọ tó you don't know let me tell you what you don't know before. títí tí mo fi jáde primary school Ṣàngówọlé ni mò ń jẹ́. till I came out from primary school I still be at Ṣàngówọlé. mo wá lọ béèrè pé ṣé ń sin Ṣàngó lé wa. and I went and asked do they worship Ṣàngó in our house. ǹjọ́ pé wọ́n ò sin lé wa. do you know they don't worship Ṣàngó there. lágbólé wa wọ́n ò sin in our compound they don't worship Ṣàngó. ọba ìlànà máa ń jẹ. they they normally. ìyẹn ni oyè bàbá bàbá tèmi. that is the chief title ọba àlà ọba àlà that is the the title. ibo ni Ṣàngó ti dé. where does Ṣàngó came out from. ibo lẹ ti rí Ṣàngó. where did you get that Ṣàngó. But thank God for my father. Mo dúpẹ́ lọ́run fún bàbá mi. Kí bàbá ó tó kú gẹ ló ti yí orúkọ yẹn padà. He has changed that name before he ah, died. Ah, mm, ah, jẹ́ Ṣàngó. We are not Ṣàngó. A ní nǹkan kan ṣe pẹ̀lú Ṣàngó. You have nothing to do with Ṣàngó. Èwo ni Ṣàngó wọlé? What is Ṣàngó wọlé? <laughs> brother kan ní sọ́ọ̀sì ibi tá à ń lọ nígbà tá a kéré. our brother in the church of the man he wanted to knock me. báwo bá gbé àkéré ẹ̀ ń ṣe ìwà ìwádìí. what is wrong with you? wá wọ́n máa sọ pé burú. they say you are wicked. dada ni ọ dada ni mi. you are dada am dada also. torí dada ni ó ní dada ni mi ò mọ bọ́lá àgbàlagbà. they say am dada. ó sì ń jẹ ṣẹ́gun ní ṣẹ́gun ní ṣẹ́gun ni mi. say you are ṣẹ́gun am ṣẹ́gun. ó ní moses ni moses ni mi. you are moses and moses. torí moses náà ló kọ àwọn méjèèjì ó kọ àpapọ̀ dáadáa. our name is the same. ó ní ẹ kí ọlọ́wà ṣẹlẹ̀. then what happen now oníṣòwò kò sí ní ọ̀lẹ́ mọ́ ní ẹjọ́ better listen owó mi báyìí. he look at me like this. èṣù ìlérè yìí. he said this one is devil. ọ̀njẹ́ kọ́lá wọlé mi jẹ́. you are behind me you are behind me. ìwọ Ṣàngó wọlé. what is Ṣàngó wọlé. bẹ́ẹ̀ ni ẹ̀mí kan máa gbọ́ bí iná bí iná. and the spirit will be just coming upon you like fire fire. bí kí gbogbo yóò sá dàrú. like everything just be scattered. májẹ̀mú. covenant. pẹ̀lú orúkọ. with the name. òun sì ń jẹ́ ògùn oúnjẹ gbogbo ẹ̀. he is bearing you are bearing ogun bearing ọ̀jẹ̀ dìran. masquerade wọ́n jọ ya. you are bearing ọ̀yà. o sì tí lọ ṣètú sílẹ̀. and you are yet to have deliverance. tó o bá ti ṣètú sílẹ̀. if you have done deliverance. kì í ṣe dandan kó change orúkọ yẹn. it's not compulsory to change your name. ṣùgbọ́n ìtúsílẹ̀ jẹ́ ọ̀pọ̀ yín lẹ ṣe lẹ change orúkọ tẹ́ ṣètú sílẹ̀. many change their name but fail to do deliverance. ìtúsílẹ̀ gan ló ṣe pàtàkì. deliverance is the most important thing. so ìtúsílẹ̀ orúkọ wà. there is deliverance of names. a ti ṣe é nínú church. we have done it here in the church. mo ní lórí YouTube. I have it on YouTube. májẹ̀mú ni wọ́n ti ní ẹ̀mí òrìṣà ní pẹ̀lú orúkọ tó ń jẹ́ pẹ̀lú ilé wọn. It's a covenant that the spirit of idols have with the name that they are bearing with their family. Àwọn ọmọ wọn náà dẹ̀ tó máa jẹ́ orúkọ rẹ̀. And the children continue to bear the name. Wọ́n dẹ̀ mọ̀ pé kò sí nǹkan kan bẹ̀. I say there is nothing there. Ara wọn tó pa òrìṣà lé wọn rún we have seen people that have destroyed the idols of the house. ọ̀yẹ́jà méjà lọ bẹ̀ torí àkókò wa wa fẹ́ sọ ìtàn gan chapter thirteen orí kẹta lẹ́sẹ̀ kejì. Yóò ṣe ọjọ́ náà. Yẹ́sà yóò sì ṣe ní ọjọ́ náà. Ni Olúwa àwọn ọmọ ogun wí. Olúwa àwọn ọmọ ogun ló sọ bẹ́ẹ̀. Ni èmi orúkọ àwọn òrìṣà kúrò ní ilẹ̀ náà. Ah, àpò sísọ orúkọ àwọn òrìṣà kúrò ní ilẹ̀ náà. a kì yóò sì rántí wọn mọ́. Gbọ́ a ò sì ní rántí wọn mọ́. Àti pẹ̀lú. Èmi ò mú àwọn wòlíì àti àwọn ẹ̀mí àìmọ́kọjá kúrò ní ilẹ̀ náà. Lọ gbogbo àwọn abọ̀rìṣàlẹ́yìn àti àwọn òrìṣàlẹ́yìn tí ń yọ lẹ́nu. Every idol worshippers and idols of your. Òní Olúwa yóò ké wọn dànù lórúkọ Jésù. God will cut them off in the name of Jesus. Olúwa fẹ́ ké dànù. The Lord want to cut them off. Okay, kàn fẹ́ ká lọ sínú solution bible verses ni don't let us go because if I begin to do what do you want to tell me. Kill lè fẹ́ sọ fún mi. bàbá abraham òrìṣà nísìn. Uh, the father of Abraham was an idol worshiper. Terah. Terah. Kò délẹ̀ lérí tí Abraham. He never crossed no. the promised land. Bíbélì wípé. The Bible says. Bóyá òkà Maybe you don't read it to that way. Bíbélì wípé. The Bible says. mú Abraham àti gbogbo àwọn ọmọ ìbátan ẹ̀ ó mọ àwọn ó lọ sí Kenani. Sarah took all the family going to Haran. májẹ̀mú Kenani. the covenant of Canaan. òun ló kọ́kọ́ rí ìrẹ́ o. he is the first person to get the revelation. ṣùgbọ́n tó dé Harani. but when he got to Haran. bíbélì pé ló dúró síbẹ̀. the Bible say he stayed there. ó dẹ̀ kú síbẹ̀. and he died there. ó mọ̀ pé Kenani kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. he knew that there is something in the land of Canaan. Abraham bọ́ májẹ̀mú òrìṣà fún. Abraham oh, removed the covenant of idol. ìran ọmọ rẹ̀ dé Kenani. his generation get Abraham to the land of Canaan. Abraham also get to Canaan. ibi tí ibi tí abrahamu padà lọ. the uh, the later place I the where he went to. ìrànlọ́wọ́ jáde mo fẹ́ mọ kó láàrin àwọn èèyan rẹ. I wan get out from your family I want to take out from your family. orí bàbá ẹ̀ ló ti bẹ̀rẹ̀. he started from the ẹ̀mí òrìṣà ọ̀gbá láyè láti débẹ̀. the spirit of idol did not allow him to get there. ẹ̀mí òrìṣà gbà yín láyè láti ṣàṣeyọrí. the spirit of idol will not allow one to succeed. àbí kí ló fẹ́ sọ fún mi nípa tàwọn ọmọ Israeli. what do you want to tell me about the Israelites. olúwa kọ̀ òrìṣà ni. the Lord rejected idol ìdí nìyẹn tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí lọ́nà. That is why we want to work on it tonight. gbogbo àwọn tó gbé òrìṣà kalẹ̀ nínú bíbélì olúwa kọ̀ wọ́n àti òrìṣà. those that set up idols in the Bible the Lord rejected them Sa and their idols. Eh, eh, Psalm one oh six. orin dáfídì kẹrìndínlẹ́ àádọ́fà. verse fifty six. wọ́n sì sin ère wọn. wọ́n sin ère wọn. tí ó di ìkẹkùn fún wọn. kí ló ṣe fún wọn. he became a snare unto them. Wọ́n sin òrìṣà wọn. They serve their idols. Ó wá di kíni fún wọn? Ìkẹ́kùn. Ọ̀pọ̀lọpọ̀ ní òrìṣà tí wọ́n sin lè bàbá wa ti di ìkẹ́kùn fún wọn. Many idols worshiping their father's house have become a snare unto them. Ó di ìkẹ́kùn. It became a snare. Fún wa. For us. Ìdí nìyẹn tá a fi gbúdọ̀ parun. And that is the reason why we need to destroy it. Bíbélì pé wọ́n sin òrìṣà wọn. The Bible says they served their idols. Ó wá di ìkẹ́kùn. And it became a sneer. Ìyẹn ni pé òrìṣà yẹn ò gbé wọn. It means that our idol does not profit them. Ẹ̀yin kan sì tún sin òrìṣà di sí wọn. Some of you are still worshiping idols Ǹjẹ́ mo pé àwọn kan ó ṣe ṣe gbọ́ òrìṣà tá sọ nípa ẹ̀. The idol we are talking about. Ó lágbára o. So powerful. Tọ́lọ́wọ́n sọ pé gbogbo tó ń sọ ọkàn mi. You might say what they are saying, I'm not concerned. Ǹjẹ́ mo pé ọ̀pọ̀lọpọ̀ wa la ṣẹ́ òrìṣà fúnra wa. Do you know that many of us have set up an idol for ourselves? ó ní bó o ṣe jẹ́. is the outcome. ohun gbogbo tó bá ti fẹ́ ju ọlọ́run lọ òrìṣà ni. everything that you love more than God is an idol. ọ̀pọ̀lọpọ̀ góòlù ló fi ṣe òrìṣà. many have set up gold as their own idol. owó ọrọ̀ ló fi ṣe òrìṣà. money wealth and many are starting to be their idol. wọ́n a máa sìn. they begin to serve them. irú òrìṣà tó o bá ti sẹ́fún rẹ tó ń sìn tó ti sìn ju ọlọ́run lọ nílò láti parun. every idol you set up and you serve more than God you need to destroy them. Tọ́lá lómi ó ní kí ló kàn Many will be saying, what concerns you? Ǹjẹ́ wọ́n kàn wá sọ òrìṣà fúnra ẹ̀? Have you not set up an idol for yourself? Aṣọ ni òrìṣà ẹlòmíì. Many their cloth is their idol. Ẹlòmíì ti fi ọmọ sí òrìṣà. Many have you has turned their children to be an idol. Ẹlòmíì fi iṣẹ́ rẹ̀ sí òrìṣà. Many turn their job to be their idol. N tó bá ti gbé kalẹ̀. Anything that you set up. Tó fẹ́ràn and that you love. ju ọlọ́run lọ. more than God. òrìṣà ni. is an idol. sọ pé mo sọ bẹ́ẹ̀. say I say so. mo kàn yá ọ níyẹn ni o. I only borrow you that. òrìṣà máa parun lálẹ́. The, the idol will be destroyed tonight. It will be destroyed tonight. Ìwé ìsíkẹ́lì orí kẹrin lẹ́sẹ̀ karùn-ún. Ezekiel chapter fourteen verse five. Kí èmi bá lè mú ilé Ísírẹ́lì lé ọkàn ara wọn. Nítorí gbogbo wọn di àjèjì sí mi nípasẹ̀ òrìṣà wọn. Wọ́n di àjòjì sí Ọlọ́run nípa kíni? Òrìṣà wọn. Òrìṣà máa jẹ́ adájẹ́ kí ló mọ̀ pé Bàríà. Ìdènà. Ìdènà láàrin Ọlọ́run àti ènìyàn. The idols serve as a barrier between man and God. Olúwa ń àwọn eléyìí ti bẹ̀rẹ̀ olùdásílẹ̀. And also because they begin to serve idols. Ẹ̀gbọ́n tó sọ nínú ìwé Òṣìà ni. In the book of Òṣìà. Ó nítorí pé Ephraim ti darapọ̀ mọ́ òrìṣà. He said because Ephraim have mingled himself with the idols. Ẹ jẹ́ kó wà lónìí kan. Let him be lonely. Òṣìà ni. That is book of Orí Chapter four verse seventeen. Ó ní ṣé Ephraim ni? Ó ló ti darapọ̀ mọ́ kí ni? Ephraim darapọ̀ mọ́ òrìṣà. Ó darapọ̀ mọ́ òrìṣà. Jọ̀wọ́ rẹ̀ sí. Ẹ jọ̀wọ́ rẹ̀ sí ẹ kó dá wà. Ẹ má súnmọ́. Don't move close to him. Ìgbóluwájú kìlọ̀ bá máa ní ẹni tí ń ṣe pẹ̀lú olórí. The Lord is warning us not to have anything to do with idols. Olúwa ò fẹ́. The Lord don't want it. Nǹkan tó dàbí òrìṣà tó ń yọ ayé rẹ lẹ́nu. Everything that look like idols troubling your life. Lónìí l'Olúwa máa ṣiṣẹ́ lórí rẹ̀. Tonight the Lord will work on them. Mi ò lákòókò. I have no time. Kì í ṣe dandan kó jẹ́ òrìṣà ìlú rẹ o. It is not compulsory to be the idols of your community or town. Kì í ṣe dandan kó jẹ́ òrìṣà ilé rẹ o. may not be the one out of your house. Sọlá ṣírí òye ẹlòmíì. Because many don't understand the secret. Listen torí tí ń yọ ẹlòmíì lẹ́nu mò ń sọ báyìí. I'm talking about what is troubling some people now. ọ̀pọ̀lọpọ̀ ò rí bí ogun. Many don't see it as a battle. Ibo ni ẹ̀mí òrìṣà lè wá ti ń farahàn. We are the, the spirit of out of our house will manifest. Ọ̀pọ̀ yín tí ẹ̀mí yẹn bá farahàn nù ayé yín. Many if that spirit appears in your life. Ọ̀kan náà ló mọ sábà ṣẹlẹ̀ nínú agboolé yẹn. It's a thing common thing that normally happen in that compound to the children of that compound. Ǹjẹ́ àwọn pẹ̀lú ìlú ní òrìṣà rẹ̀? Do you know that a community have his own idol? Ó sì ṣe é ṣe kí ẹ̀mí òrìṣà lúkọ nípa lórí ayé ni. And it's possible that the spirit of idol of the community have impact over the lives of somebody. Orílẹ̀-èdè ní òrìṣà ti. The nation has their own idol they are their worshiping. Ìgbà tí orílẹ̀-èdè bẹ́ẹ̀ lọ wá ìrojú. When this nation want to go and look for trouble. Wọ́n láwọn bẹ̀rẹ̀ first stack in seventy seven. They said they want to do first stack in seventy seven. Ẹ dákun ṣe òrìṣà wa ní kàn. Is it the, does the, uh, the next thing is idol. Ǹjẹ́ mọ̀ pé orílẹ̀-èdè London àbí àwọn yẹn ẹ pé wọn lórí ìsà orílẹ̀-èdè yẹn ni wọ́n sọ wọ́n pe kí nìkan ni alohin àbí kí náà máa ń pè é. call something alohin. ẹ pé wọn lórí ìsà níbẹ̀. they have their hide of there. torí torí pọ́jà ló ń bọ̀ mọ̀ pé wọ́n lórí. that because the white land they, they have their own hide of also. Cuba ti Trinidad Cuba ló lọ lóde bórìṣà ń bẹ̀. if you go to Cuba you are we not going to meet idols there. Trinidad and Tobago so ní bórìṣà ń bẹ̀. are you not going to meet. Uh, India so ní bórìṣà ń bẹ̀. India they don't have their own idols. àwọn tó wà láfíríkà káàkiri tó ní boys army. the the country in Africa are you not going to find adults there. orílẹ̀-èdè kan lọ́jọ́ kan tí wọ́n fi wọ́n gbé akọjá mi kẹ́yìn nìyẹn ó gbé akọjá tán nìyẹn ó gbé ọlọ́pàá sí mi. that person has to make us to try uh, make us uh, took us. ni wọ́n ya àwọn kìíní sí gbogbo mu ah. and they draw these things around. Only these Asians. àwọn ayé ìjọ ni. what are they what are these. kí làwọn eléyìí. I've been to many places. mo ti dé ọ̀pọ̀ ibi even gan ní mecca wọ́n sin òrìṣà ń bẹ̀. in mecca also they have an idol. òrìṣà náà eh, mohammed parun torí mo ti dé mecca. the one that they say mohammed destroy because i already got to mecca. tágbọ́n tó fẹ́ gbọ́ nù. you guys want, to hear. Sàṣà ni orílẹ̀-èdè tí ò ní òrìṣà kan tó sùn. There is no any nation that doesn't have its own idol that is served ìsà orílẹ̀ kan ó ṣeéṣe kó máa ṣe lòdì sí ayé ni. and it's possible for the spirit of either of a nation to be having impact on one's life. bẹ́ẹ̀ yóò bá lè gbàdúrà. if you cannot pray. kí lẹ ti rò sí. How do you think about orílẹ̀-èdè tó ní ọ̀n tó ní ohun gbogbo. The nation that has wealth and everything. Àwọn ìṣẹ̀lẹ̀ àjòjì àbàmì máa ṣẹlẹ̀. And a strange thing begins to happen there. lálẹ́ tonight. iṣẹ́ ti ilé bàbá rẹ ni. yìí that was if it is your father's house. iṣẹ́ ti ilé ìyá rẹ ni. that of your mother's house. iṣẹ́ ti ilé àná ni. that of your in-laws house. iṣẹ́ ti bí ìlú tó gbé ni agbára ni ó sọnù lórí rẹ. they will lose their power over your life. wọ́n máa bà ayé ènìyàn jẹ́. they do destroy one's life. wọ́n máa kó bá ìrìnàjò ayé ènìyàn. they do affect one's life. wọ́n máa kó bá ìrìnàjò ayé ẹ̀mí. they do affect one's spiritual life. torí ibi tí ẹ̀mí òrìṣà bá wà á máa tako ẹ̀mí Ọlọ́run. wherever the spirit of idol is normally go against the spirit of God. a máa kó bá ètò ìṣúná ènìyàn. they do go against one's finances. a máa kó bá ògo ayé ènìyàn. they do go against one's. a máa kó bá àyànmọ́ ayé ènìyàn. they don't go against one uh, destiny. a máa kóbá àṣeyọrí. they do even go against one success. a máa kóbá ìlera ènìyàn. and they go against one's health. mo fẹ́ kó mọ̀ lálẹ́ I want you to know tonight. pé ohun tó nílò náà ni láti pa ẹ̀mí òrìṣà yẹn. all that you need is for you to destroy the spirit of idol. pa ẹ̀mí yẹn. destroy that spirit. ẹ jẹ́ àmọ́ pé máa kórè sí ayé ènìyàn mọ́ ìyàn. do you know they do affect the work of one's life. Wọ́n máa farahàn ní ìkórìtà àṣeyọrí. They do manifest at the junction of success. Àti àlùyọ. A breakthrough. Ǹjẹ́ mo pé ẹ̀mí òrìṣà máa farahàn níbi tí èèyàn bá ti fẹ́ ṣe ó bá ti fẹ́ ṣe interview. The spirit of idol normally appear whenever you want to have an interview. a farahàn. It will appear. Ọ̀pọ̀lọpọ̀ ló wá sẹ́ tí ẹ̀mí òrìṣà lé wọn lọ tó dúró tì báyìí. Many are looking for job and they As priest of idol of their house stood beside the woman. ẹni tó dẹ̀ fẹ́ interview rẹ̀ ó máa wọ báyìí. and the one that wanted to interview him or her will be looking at him. Ádámà wo ẹ̀kú ilé bàbá wọn lórí ẹ̀. you will be seeing the masquerade of their yeah, fathers and provide them what is and this? you are sprayed. kílélẹ̀ you can go you can go you can go. ẹ mọ lọmọ lọmọ lọmọ do you know they didn't ask me anything. ẹ mọ̀ kún obi mi léèrè kankan. eégún lé yín ti lé ẹni tó fẹ́ ṣe. it is the masquerade of your house that scare the person. ọ̀pọ̀lọpọ̀ ti já ọkùnrin lẹ́ńbàṣì. many The ó ti já ọkùnrin ní many places. in many places. ìdí nìyẹn tó ń gbúdọ̀ parun lálẹ́ yìí. and that is the reason why you need to destroy it tonight. ọ̀nà àbáyọ. way out. àkọ́kọ́. number one. ó gbúdọ̀ fàyè fún Jésù. give your life to Jesus. ó gbọ́ ni. You don't hear. Second Corinthians chapter six verse sixteen. Kọ̀rìntì kejì orí kẹfà ẹsẹ̀ kẹrìndínlógún. Ó ní kí ni ènìyàn ní ṣe pẹ̀lú kí ni? Pẹ̀lú kí ìbáṣepọ̀ wa pẹ̀lú. ìrẹ́pọ̀ kí ni ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà. pẹ̀lú kí òrìṣà. kí ìbáṣepọ̀ yín. what has your relationship? wà á fi òrìṣà lẹ̀ wà gba Jésù lólúwa tó lù you will leave the idol and accept Jesus as your Lord. ọ̀nà kejì ni wà á wà á ṣe ìtúsílẹ̀. the number two is for you to go on for deliverance. wà á yapa pẹ̀lú ẹ̀mí òrìṣà. you separate yourself from the spirit of idols. At this juncture, look at me here. Ní kòríta yẹ gbójú sókè kẹ́wọ́ Honestly, some people don't understand what I'm talking about. Ọ̀pọ̀ òye ohun tí mò ń sọ yìí ò yé wọn. And they can't understand. Kò sí lè yé wọn. Because devil will never allow them to. Nítorí pé èṣù kò ní jẹ́ kí ó yé wọn. But it is the pure truth. It is the pure truth. Òtítọ́ pọ́nbélé ni. And it's the major battle of many people. Ó sì jẹ́ gbòógì ogun tí ọ̀pọ̀ ń jà. A rí àwọn tí eh, ẹ̀mí òrìṣà parí. We have seen people that the spirit of idol killed. Òrìṣà ilé wọn ló pa wọ́n. It is the idol of the house that killed them. Òrìṣà ilé èèyàn máa pààyàn. The idol of one's family house can kill. Ọlọ́run láti tú ọ sílẹ̀ lálẹ́. The Lord must deliver you tonight. Òwò ń bí lálẹ́ òtí fàáyé rẹ fún Jésù. You are here tonight, you are here to give your life to Jesus. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn. That's the first step. Ìgbésẹ̀ kejì. The second step òun náà ni a gbàdúrà àwọn àtúnṣílẹ̀ lálẹ́. we are going to pray prayer of deliverance tonight. alẹ́ rọ̀ kó múra. and I will urge you to be more prepared. kó gbogbo sọ̀rọ̀. use all your power to pray. kí ẹ̀mí òrìṣà yẹn lè bọ́. so that the spirit of idol can be free. nílé wa mo béèrè. In our house, I ask. Mo ní ṣe wọ́n ń bọ̀rì I said, they normally worship idol here. Àwọn èèyàn jẹ́ ilé dá mi lóhùn. Those people cannot even answer me. Ǹjẹ́ pé ọ̀pọ̀ wa lákàdédé fẹ́ àkàdédé pàdé ara yín níbì kan? Many of you just meet yourself in a, a place and just marry one another. Ìfẹ́ ti fọ́ alójúgà àti ẹ̀bẹ̀rẹ̀ pé Sọ́nbọ̀sà ń lé. You are even be blindfolded by love you don't even ask do they worship idols in your house? Kí ló kàn ọ́ pẹ̀lú orísun? What concerns you with idols? What concerns? You see, you have to make a proper investigation about every other person you want to marry. Èèyàn gbọ́dọ̀ ṣe ìgbé ìwádìí jinlẹ̀ lórí ẹnikẹ́ni tó bá fẹ́ fẹ́. Because it is possible when you marry to them, you marry with their problem. Kó máa jẹ́ pé àtọ́ bá fẹ́ ọ tán, o fẹ́ pẹ̀lú wàhálà ìṣòro tán nílé wọn nu. You don't bother what are they, sir? Kí ni wọ́n ń Tọ́ba yáyà ni à, ọmọ. You don't know. ọmọ abọ ni mí náà. I'm the uh, the child of a priest. Last year December program ta ta ṣe ní church. Ní ètò oṣù kejìlá tí a ṣe kọjá. Àdúrà àwẹ̀ bíríbírí ọjọ́ mẹ́ta. The three day fast. Èèyàn kan darapọ̀ mọ́ àjọgbà yín. Somebody join us in that prayer. Ọkọ ẹ̀. The husband. Church kan aládùúrà ní lọ. He attended one aládùúrà church. Mi ò fẹ́ dárúkọ ẹ̀. I don't want to mention it. Ó ó jẹ́ fire fire pastor. He's a fire fire pastor orílẹ̀-èdè gbogbo àwọn yẹn lọ́mọ wọn ní church tú sílẹ̀. people know them as a deliverance church. wọ́n náà ń gbé Abẹ́òkúta. and he stayed in Abẹ́òkúta. ó ti bímọ mẹ́ta fún. he has given back to three children. wọn ò jọ sí papọ̀ wọ́n bá mi ò ṣe sọ yìí o. they are no more together as I'm talking now. torí ọmọkùnrin yẹn. because that boy. bàbá ẹ̀. the father. àbí abọ́ rẹ̀ aláwo ni. is a is a priest. ọmọkùnrin yẹn bó ṣe náà ń ṣe fire fire as he do fire fire. a lọ tán bá ti fẹ́ ṣe ẹbọ yẹn. whenever they want to do their what they want to do their star worship. he has some things that he don't do. I will be seen fire fire fire fire. so oye rẹ kú ni. does he have the understanding. lady yẹn wá sọ fún pé mo ní sọ ti sọ fún pastor yín. and he say have you told your pastor. because ó ti get out of the hand. ó ti bọ́ sọ́wọ́ ó ti bọ́ sórí. kéèsì yẹn ló fọ́ ilé wọn dà. it is that case that break their home. mo ti sọ fún yín rí wòlíì kan lórílẹ̀‐èdè. I once told you a prophet in this nation. kì í ṣe wọ́n ní wọ́n pé fúnra ẹ̀ ló sọ báyìí. he saw then say then say by himself he said it. nínú àdúrà báyìí lórí òkè báyìí. in a prayer on mountain like this. ó lọ lú ẹ gbogbo èèyàn ló mọ wòlíì tí mo sọ he went to his town everybody know that prophet. olóńgbò ń drive lọ báyìí ni. as he was driving. ni wòlíì yẹn ń pe. and the prophet said. ni eléégún ń gbé. and the masquerade was gone. eléégún yẹn sọ pé. and was say. olówó pa. èwo ni fún lo Egun tó ń dọ́kọ̀ mi mọ̀ ó ń pọkọ wòlíì ẹ̀. Owó wo ni ọ̀fẹ́ mi ò lówó tí màá fẹ́ kú. I don't have money to give my school. Gbàtí ó dẹ̀ ní tí ó wẹ̀ ní tí ó wà ń bẹ̀. By the time we look at the man school. Ó di rẹ́fẹ̀ẹ́ni chọ́ọ̀chì kan tí ń bẹ̀rẹ̀ dákọ̀ àwọn chọ́ọ̀chì àbáláyé. He is the reverend of a church I don't want to mention the name. Ó ní ó ní wọn bí àwọn dá káwọn ọmọ gbé ni àwọn kú ni. Is we are born in their number one to carry the man school. Àwọn tó náà ta Jésù tí wọn ò gbé wọn kú mo ní kó wọn ò mọ tán tán ni. Those that he said those that accept Jesus that pray to carry they die and I said they don't know what they have accepted. Ọmọ yẹn ti ń lọ ni wọ́n lọ gbégún. do you know the number of pastors go to their town to go and take mass prayer. wọ́n tún bá wọn bọ wọ́n they are still joining them to worship they worship them to do the festival of yam. gba ọmọ méjèèjì sókè. lift up your two hands. ibi tí yòye wọn mọ mo wí. I say. ẹ̀mí òrìṣà tó bọ ọ̀nà ayé ẹ. spirit of idol that enter your life. tó jẹ́ ká yẹ owó àbò tiwa. make your life to be on the spot. a afọ yí ẹ lẹ́lọ́lẹ́. make your life tonight. Kala push island. Dídé lórí ẹsẹ̀. Stand to your feet. Mo ní ogún ìṣẹ́jú. I have twenty minutes. Mo fẹ́ gbàdúrà. Want to pray? Ṣé wàá lè gbàdúrà lálẹ́? Will you be able to pray tonight? Mo ní àdúrà méje fún ọ. I have seven points of prayer for you. Àdúrà ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀mí òrìṣà. The prayer of deliverance from the spirit of idols. Dádì mọ́mí ná apá ná ẹsẹ̀ níbi tó wà. and mommy stretch your leg, your hands wherever you may. Ọ̀pọ̀lọpọ̀ mo dúpẹ́ torí lálẹ́ náà ni òpin máa dé mi ò ṣàlàyé. say Lord I thank you because and then we come to the spirit of idols in my life. ọkọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dáadáa. first of all thank God. sọ pé Olúwa mo dúpẹ́. say Lord I thank you. torí pé lálẹ́ náà ni òpin máa dé that tonight and then we came and then we come to it. Jésù Olúwa Amen. Má tijú ìwà wo la nípa ọdún òrìṣà rí. Don't feel ashamed. Àbọ̀ ń bọ̀ òrìṣà ń lẹ́yìn. Yeah, have you ever seen idol or they are worshiping idols or you even follow them to worship it or they are doing this festival. Àbọ̀ lọ egúngún rí. Or you've taken even masquerade. Nawọ́ sókè. Raise up your hand. Ah, ẹ pọ̀ díẹ̀. Amen. Kàá ewé lè sìkà. mo rí nǹkan kan. I saw something. mo rí ọmọbìnrin kan. I saw a lady. ó ń ró You tie wrapper. ó dẹ̀ gbégbá sórí. And you put on a calabash. ó dẹ̀ ń lọ wájú. And go in the front. ó ró sọ funfun. He tie a white wrapper. dán méjèèjì sókè. Lift up your two hands. èwo lélẹ́yìí. What is this? àṣírí ogun yẹn máa tún bí lálẹ́ yìí. Secret rubber to be exposed tonight sẹ́yìn kan wà tẹ́ bá wọn ru mi. is there any one of you that help them to carry calabash here. sọmọ gbé gbárí ni. oh thank you ìgbà funfun ló máa ń rú àti aṣọ funfun. alẹ́ Àṣírí kan ló tú yẹn o. That is the secret one of the secrets of battle. Get prepared. Ẹ kígbe. Shout ẹ̀mí òrìṣà lé bàbá àti ìyá mi. spirit of either of my father's and my mother's house. fi ìbínú sọ̀rọ̀ níbi tó wà. speak with anger wherever you. sọ́rí ẹ̀yin tí ẹ mọ̀ nípa rẹ̀ pàápàá yẹn. those of you that don't even know anything about it at all. bẹ́ẹ̀ tẹ̀ gbọ́ pa rí. that you don't even know about it. ẹ̀yin ẹ múra ṣáàdúrà jù. better be more serious with this prayer. tọ́lọ́kùn tẹ́ yorùbá mọ̀ ló pa ni jù. the battle you don't know about kill. ẹ̀mí òrìṣà lé bàbá àti ìyá mi. the idols of my father's house and my mother's house. fọyé mi lẹ̀. fọyé mi lẹ̀. fọyé mi lẹ̀. ó yẹ àdúrà. I only stay only dada. Fi ayé mi lẹ̀. Oh yes, lepos ayé mi lẹ̀. Fayé mi lẹ̀. Fayé aha aha aha aha aha Ya! Ya! Ya! Ya! Ya! Ya! Solo! Solo! Solo! Solo! Solo! kalapus Ya! Ya! Ya! Ya! Ya! Ya! Ya! Ya! Ya! Ya! ayayayayayayayayayaya lálẹ́ ilé lálẹ́ ilé fàyẹ́rẹ́lẹ̀. ọ̀pọ̀ wa akọ́gun yìí nípa àìmọ̀kan wa. Don't forget I told you about my own. Ẹ má gbàgbé pé mo sọ fún yín nípa tèmi. I asked them. Mo bi wọ́n léèrè. Why this name? Kí ló fa ìdí orúkọ yìí? You know what they said? Ǹjẹ́ mo ń tán sọ? That our grandfather. Bàbá ńlá wa. Was born when they were doing the Sango's festival. Wọ́n bí lákòókò tí wọ́n ń ṣayẹyẹ ọdún Ṣàngó. And when they were doing that Sango festival. Ìgbà tí wọ́n ń sọdún Ṣàngó yìí. That was the time they born they gave back to him. Ìgbà yẹn ni wọ́n bí ọjọ́ yẹn ni wọ́n bí. With joy they said Ṣàngó wọlé. Pẹ̀lú ayọ̀ náà náà fi fún lóko Ṣàngó wọlé. It's not that in our compound. Kì í ṣe pé nínú agboolé wa. You know in our family. Kì í ṣe kò í sí ní ẹbí wa. As a matter of fact there's no any idol in our family. Ní ò ní òtítọ́ kò sí èròsà kankan nínú ẹbí wa. But they they they they convert it with joy. Wọ́n sojú kòkòrò rẹ̀ pẹ̀lú ayọ̀. They receive it. Wọ́n sì gbà á. If you get to that family today, if you mention Sango-Wale, they will they will stone you. Tẹ̀bá nobody is bearing that name again. Tẹ̀bá All our fathers were they have changed it. Gbogbo wọn ti pààrọ̀ We say out of ignorance. Out of ignorance you are going to eat this uh, cake with them at the at the strand. Nínú àìmọ̀kan láti lọ bá ń jàkàrà lórí ibi tó ti ń bọ òòṣà ibi táwọn mi ti gbé that is where some people carry their own they are not doing this in their family they only for them to go and eat the bean cake. Gbọ́n méjèèjì sókè. Lift up your two Sọ́ọ́lẹ̀ fi ìbínú sọ̀rọ̀ lálẹ́. Be able to speak with anger tonight. Kì í gbé pẹ̀lú ìbínú mímọ́. Shout with holy anger. Gbogbo ẹ̀mí òrìṣà tó sọ papọ̀ máa yé mi. Every spirit of idol attached to my life. Sọ dáadáa kí n gbá lọ́wọ́ òkè. Sọ pé gbogbo ẹ̀mí òrìṣà tó sọ papọ̀ máa yé mi idol attached to my life. Olúwa fi iná pé wá ní cortisol kò sí bẹ́ẹ̀ o sì lè kọ ogun there is no no matter uh, there is no how you cannot meet the battle. kò sí bẹ́ẹ̀ o sì lè kọ ogun there is no uh, no how uh, matter you cannot meet it. In their spirit. many don't believe. àwọn those spirit do wonders about. out of ignorance. nínú àìmọ̀kan. many have many idols have entered many people's lives. ọ̀pọ̀ òrìṣà ti wọnú ayé ọ̀pọ̀lọpọ̀ èrè ẹlòmíì wọn ò sí alóyún á rìn nígbà tí ò yẹ kó rìn ẹ̀mí òrìṣà wọnú ẹ̀. many with a pregnancy they work when they supposed not to work. about and the spirit of arrow will enter into their life. wàjínì ni wọ́n máa ń pè wọ́n àwọn bí ẹ̀mí ìwìn ẹ̀mí òrìṣà. spirit of idols. jọ méjèèjì òkè. lift up your two hands. ní lárúbáwá mo ń sọ ọmọ ẹ̀. lè sọ̀rọ̀ báyìí. will you be able to speak? kí Jesus manifesting in my life. Tó bá fẹ́ ṣe interview. If you want to have interview. A ti débẹ̀ pọ̀. To get there before you. Tó bá fẹ́ ṣe ohunkóhun rere kan. You want to do any good things. Gbogbo ìkórìtà. Fi ìbínú sọ̀rọ̀ mi sọ̀rọ̀. Anger wherever you are. Tí àmì òrìṣà ti fara hàn lórí ẹ̀jẹ̀ mi. Àmì idol do manifest in Jesus. Iná lábẹ̀ kọjá. Iná lábẹ̀ kọjá. Iná lábẹ̀ kọjá. Ó yẹ àdúrà. de coño, la de aha, la de Aha. Yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes. No más eso. out some of you. ó ní ṣe pẹ̀lú yín. it has to do with you. ìrìnà kò jẹ́ orúkọ òrìṣà. it's not even supposed to be the name of idol. ó ṣeé ṣe kí orúkọ rẹ ti nípa kan nínú òrìṣà. it's possible that your name may have having part in the um, um, idol. pàápàá jùlọ orúkọ ìdílé. especially the family name. ẹ jẹ́ kí ẹnikẹ́ni ó sọ̀rọ̀. let somebody speak out. ẹ kígbe. speak out. agbára. pa. agbára. pa. tí ẹ̀mí òrìṣà ní nínú orúkọ mi. the spirit of idol has over my name òrìṣà ní lórí iṣẹ́ mi. the spirit of idol have over my work. agbára tí ẹ̀mí òrìṣà ní lórí ilé mi. power that the spirit of idol have over my work. agbára tí ẹ̀mí òrìṣà ní lórí ìṣòro mi. over my. lórí ọmọ mi lórí ọkọ mi. over my husband. ẹ jẹ́ jẹ́. Jesus! yá bàjẹ́ àdúrà. Oh, yes! yes ẹ̀mí òrìṣà ti ṣiṣẹ́ nínú orúkọ mi iná gbé jáde gbé jáde ẹ̀mí òrìṣà ti ṣiṣẹ́ nínú orúkọ mi nínú ayé mi gbé jáde gbé jáde gbé jáde gbé jáde gbé jáde aha ayi wọlé sikọ̀fà. Amen. pastor ẹ̀yin lẹ mà sírí ọ̀rọ̀ wọn. many pastors and later turned themselves to be an idol worshiper it is you that don't know their secret. òrìṣà lé wọn ti ní wọn kàn lọ ni wọn ń padà bọ̀. the idol of their house they just say they just went and they are coming back. àtọ́báyà làwọn náà ní rí tó dánú Jésù mọ́. later they also will not see things that are good in Jesus again. wọ́n á padà síbi agbára ìṣẹ̀ǹbáyé. and they now turn back to the, their tradition. wọ́n á padà dolóòsà. and they now become an idol worshiper. kò sí nǹkan míì. there is nothing. ẹ̀mí òrìṣà yẹn ni òfin ọ̀lẹ̀. that spirit of that idol that never ended. a ní ẹ̀fí ọ̀lẹ̀. he said just sleep there said. ẹ tí ìdájọ́ wọn sọ pé bí ò bá wá bọ̀ sàdílé ayé ẹlòmíì ò lè dá. you are yet to hear that if they don't come and worship the idols of their family they are not be prosper. go and tell them to come and worship their idols. àwọn ẹ̀yin kan wà. there are some of you. ẹlẹ́sọ̀ sàmẹ́ lọ you say you are no more worshiping idols and you are fake. lọ́wọ́ tó fi ṣe òòsà lọ́dọọdún lẹ́ẹ̀ fi ránṣẹ́ lé. but the morning they used to make the festival you oh, ni ọ́. are also an idol worshiper. ẹni tí ò bá sọ sàmọ́ ò ní fowó ránṣẹ́ lé. the one that doesn't watch our part of the game will not send money. I don't have anything with them. èmi wọn ò ní kankan ṣe papọ̀. but you are sending money to do but that idol. but ò fi owó ránṣẹ́ sí wọn láti sòòṣà. there is no way they will come and pay you fees. kò sí bí mo ṣe ní padà wá bí ọ wò. you are working with them you are their member. ẹ jọ ń ṣiṣẹ́ ní ọmọ ẹgbẹ́ wọn sì ni ọ́. Get me right coach. me. Ẹ jẹ́ kó yé wa kẹ́ ẹ sọ pé mo sọ. No but I have to just pay the due to my parents. It's Màá kàn san owó fún àwọn òbí mi ni. I thought my money can never go to idol. Owó mi ò lè lọ síbi òòṣà. You work you work you work with your sweat, you take the money and they use it for. What do you expect? O fi okun ara rẹ ṣiṣẹ́, o wá fún ọ lówó kan fi lọ mọ́ sin òrìṣà, kí ló ń retí? And you are not saying that you are not doing anything with idol. You have a lot of things to do. O ní nǹkan ṣe pẹ̀lú òrìṣà, o ní ọ̀pọ̀ nǹkan ṣe pẹ̀lú rẹ̀. As a matter of fact, those that are sitting with idols every day, they don't have wọn ò ní àwọn ẹlẹ́yìn wọn ò lówó tí ra mọ́tì tí wọ́n ra ògógóró uh, àti epo àti gbogbo ẹ̀ tí wọ́n dalẹ̀ ìwọ lọ kó àwọn those are the assistants they are the one that bring money for them to do every other sacrifices. wọ́n ní mọ́tò fẹ́ pààyàn wọ́n lásìlẹ̀sì gbogbogbà wọ́n ní ó lọ bọ̀gún irin náà kọ́ ló fẹ́ pa ọ̀ ṣe lóye báyìí lọ́wọ́ méjèèjì sókè. lift up your two hands. ìyẹn wàá lè gbà ọ́. that one can, can, cannot save you. wọ́n wá kó gbogbo yàrá mọ́tò tó ti bàjẹ́ jọ. they now gather every part of the vehicle and they ask you to be pouring something on it. òye rẹ̀ sá ó sá ó kù díẹ̀. you lack understanding bẹ́ẹ̀ni gbọ́n méjèèjì sókè. lift up your two hands. májẹ̀mú. covenant. tí òrìṣà ní pẹ̀lú ayé mi. that idols has to do with my life. májẹ̀mú dá bàbá bàbá mi dá pẹ̀lú òrìṣà. ọ̀rẹ́ that my parents are made with the idols. sọgbẹ́rẹ́ lù lórí mi. use your power over my life. ẹ jẹ́ kí lè kọ́ sọ̀rọ̀ ẹ̀. sọgbẹ́rẹ́ lù lórí mi. sọgbẹ́rẹ́ lù lórí mi. ó yẹ dùn. májàmú tí gbẹ̀yìn ló bá bá mi dá pẹ̀lú òrìṣà májàmú tí òrìṣà ní pẹ̀lú ayé mi sọ agbára nù láláyé. sọ agbára nù láláyé sọ agbára nù láláyé sọ Ay, ay, ay, ay, ay, ay, ay, ay, ay, ay, ay, ay, ay. Lichayo leskapa. Okayo Also make kì í ṣe fún ènìyàn. Message me. I mean, I don't target people but you learn lesson. Ẹ kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀ ni. Amen. Kì í ṣe mo fi sun ẹnì kankan. There was the time I saw somebody he call his he's a minister of God he said he, he put he put one animal Then I was talking about the tradition about that animal you were saying the law. Ó gbẹ̀rẹ̀ kàkà ló sì bẹ̀rẹ̀ sí ń sọ àwọn The kind of thing the kind of thing I was looking I was laughing. And people were there they were laughing they were covering they were rẹ́rìn wọ́n ń yàwòrán rẹ̀ wọ́n ń They are talking the kind of the history. Uh, There's some power. Uh, I said is this Christ we have to preach? Mo ní Christ ní ká wàásù lélẹ̀. And all of them that they were there they don't know the spiritual àwọn tó sì ń bẹ̀ wọn ò mọ ìṣe nípa tí ẹ̀mí tó ní ṣe lórí rẹ̀. they can be contacted that day. wọ́n lè kó láti bẹ̀. whatever you are hearing has to it has power to determine your life. ohunkóhun tí ènìyàn bá ń tẹ́tí sí ó ní agbára láti ṣe ìṣèlú ayé ìlú ṣe ìdí nìsí mi kan ṣàìdé gbọ́ oríṣiríṣi nǹkan ní gbogbo ìgbà. lift up your hands. ẹ gbọ́wọ́ yín sókè. sọ fẹ́ gbàdúrà. do you want to pray? àdúrà mi kù ẹyọ kan àbí méjì. my prayer remain like two or one. ìṣẹ̀dá mi o. my creator. jáde kúrò lójúbọ òrìṣà bàbá àti ìyá mi. come out from the shrine of my father's and my mother's house. so orí méjèèjì tó kú ìwà fi agbára gbà. you pray with oil power. ìṣẹ̀dá mi o. my creator. jáde. out wàá máa kígbe jáde jáde jáde jáde. jáde lójú òrìṣàlẹ̀ bàbá àti ìyàwó mi jáde kúrò lójúbọ òrìṣàlẹ̀ bàbá àti ìyá mi jáde kú ọlọ́júmọ́ ìsàlẹ̀ bàbá àti ìyá mi jáde lálẹ́ jáde lálẹ́ jáde lálẹ́ jáde. Ah! Ya ya ya ya ya ya ya ya ya ya Get it, get it, get it, get it, get it, get it, get it. Aha. İşte de mi geldi lan? İşte de mi geldi lan? Jesus' mighty name we pray. Amen. Don't be offended. This is a school of prayer that we pray mystery. Ilé ìwé àdúrà ni ta ti ń gba àdúrà ìjìnlẹ̀. Pray mystery. À ń gba ìjìnlẹ̀ kì í kàn ṣe àkórí kankan. Because most of these things determine life. Ọ̀pọ̀ nǹkan wọ̀nyí ló ń sọ bí ayé yìí ò ṣe rí. And they have double crossed many today. They have double crossed them. They have crossed their way. Wọ́n ti dẹ́bu ọ̀nà wọn lónìí. Lift up your hands. Ẹ gbọ́wọ́ yín sókè. Màálà approach Iwilin Daskaya leader. I command. Mo pàṣẹ. Tonight. Ní àṣálẹ̀. You are coming out from that shrine. Ẹ ń jáde kúrò lójúbọ yẹn. I don't have time to say something. Mi ò ní àkókò láti sọ nǹkan kan. Just pray. Ẹ gbàdúrà. Jẹ́ ká dúrà ó yanjú gbogbo ẹ̀. Let prayer settle all. Àdúrà tó kányìn rè. The last prayer point. Ìwọ ẹ̀mí òrìṣà. You spirit of idols. Jáde lára mi. Come out from my body. Jáde láyé mi. Come out from my life. Mo sọ pé mo rí mo máa ń rí àwọn kan kọ́nà mo ti rí nínú chọ́ọ̀chì màá rí ẹ̀mí òrìṣà ó tẹ̀lé wọn. I do see something. have you seen it? Ẹ̀yin mélòó yẹn mọ lálàárí egúngún bíi. How of you normally uh, had a dream and see masquerade? Ẹ̀yin yẹn múra o. Please be more prepared. You do have the dream and see masquerade ẹ múra dáadáa. be more prepared. thank you ẹ múra o. be more prepared. sábì gbogbo ìgbàdúrà yẹn gbà. pray those prayer if others don't pray it. ọlọmọ kékeré kan tó náwó lẹ́yìn. I saw a little. àwọn láàárín egungun. wọ́n ní bó lọ fẹ́ kàn tọ́lá ládùúgbò àmọ́ ọmọ ọmọ rẹ̀ sí. Lift up your two hands. Spirit of idols. Come out from my body. Jáde lọ́wọ́ mi. From my from my body. Wà á máa pariwo. You be shouting. Jáde! Jáde! Jáde! Ó yàtọ̀! Jáde! Jáde! Jáde! Jáde! Jáde! Jáde! Jáde! sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde yes yes yes yes yes yes yes yes yes yes yes jáde jáde ó sọ̀rọ̀ you cannot resist it you cannot resist it you cannot resist it aha aha aha kàrà pásítọ̀bà ayayayayayaya ó jáde ó jáde ó jáde sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ màmá yẹn sọ̀rọ̀ aha. Labels I only never heard of her. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no. Gbé ọmọ méjèèjì sókè. Lift up your two hands. Wàá ó lè sùn pọ̀. Mo fẹ́ kí o fi àmì dá mi lóhùn. I want you to answer me with amen. Lágbègbè tó wà yóò lé o. Lẹ́wẹ̀ you are be so up. Yóò tú ẹ̀. Close your eyes. Múra láàyè díẹ̀. give yourself a space. Èyí kan máa fọ ayé ẹlẹ́sìn. Something will leave your life now. Ẹ kígbe àmì ńlá. Shout a big amen. Wá ṣe àmì kan ṣoṣo. Just a big amen. Mo pa á I command. Mo pa á I command. Ẹ̀mí òrìṣà ti yọ ayé rẹ lẹ́nu. The spirit of idol trouble your life. Ẹ̀mí òrìṣà tó so mọ́ ẹ̀mí òrìṣà tó so mọ́ ẹ̀ṣẹ̀ dẹ́. the spirit of idol has apart you from destiny in your life. ní olùkọ́ lọ́wọ́ ọmọdún kò bá iná jáde. go out with fire amen. wọ́n ṣe pọ́ọ̀lì náà. ayayayayayayayayaya. yes yes yes yes yes yes. aha aha aha aha aha aha. Lake Episcopal. Ayayayayayayayayayaya. Ash us, us, us. Loyalist. Mo pa á lásán ní ìdákejì. I command the second time. If you are not serious where you are, it's very dangerous. Be serious. Mo sọ fún lẹ́kan. I told us the other time. Wọ́n pa òkúta run. They destroyed Wọ́n wọlé òrìṣà. They put down the heights of idols. Wọ́n gégi. They cut down the tree. Náà wọ́n mọ ibi tí ẹ̀mí rẹ wà. But they don't know where the spirit lies. Ẹ̀mí pa á I command. Gbogbo ẹ̀mí òrìṣà. All the spirit of idols. Èyí tó ń bẹ nínú ẹ. In you. Èyí tó ń bẹ nínú ilé ẹ. In your home. Èyí tó ń bẹ nínú sẹ́. In your world. Bí o bá rí àmì ńlá sẹ́. Tó a fire. Ah! One, two. five, six, seven. Hush, hush, hush, hush, hush, hush, hush, hush, hush, hush, hush, hush, hush, hush, hush, hush, hush. Get it, get it, get it, get it, get it, get it, get it. Mosani Dagata. I say the third time. Kàlẹ́yàwó lè sìn. Gbogbo Anywhere you are hearing my voice tonight. Tàbí All right now. If you can believe. I say it as a prophet. Múra Be prepared wherever you are. The spirit of idol though you don't even know about. Nana o ṣiṣẹ́ láyé. And working in your life. Ẹ̀yin kan báyìí bá ṣe dó sójú ọ̀nà yín rè. Some of you this is how stood on your way. <laughs> And you will turn you will not succeed. And be calling you workaholic. The spirit of idol harvesting the work of your hands. Ẹ̀mí òrìṣà Doesn't allow you to have success. The one troubling you. Mo dúró bí wòlíì. I stand as a prophet. Mo dúró bí agbẹnusọ. And I stand as his mouthpiece. Olódùmarè. Of the Almighty. Mo sọ tàṣẹtàṣẹ. I speak authoritatively. Èyí ni ọ̀rọ̀ àṣẹ tó lè dá He is the word authority cannot stop. Mo sọ pẹ̀lú orúkọ tó bójú gbogbo orúkọ. I say in the name of the as above every other name. Pẹ̀lú orúkọ Jésù. Name of Jesus. Kí gbogbo kó wọlé. Every knee should bow. Lọ́ọ̀láyà àti ní ìsàn. Everyone in the heart and the ìwọ ẹ̀mí òrìṣà. Easy you the spirit of fire. Èyí tó ń yọ ayé mi àtàwọn èèyàn ilé náà. Tọ́lá ní kọjá bí tá a Lórúkọ Jésù. Mo ní lọ́nà. To catch fire. Látàlẹ́ lọ. From tonight. Ìṣẹ̀dá rẹ̀ bọ́ lọ́wọ́ òrìṣà. Your creator free from idols. Ẹ̀mí rẹ̀ bọ́ lọ́wọ́ òrìṣà. Your spirit free from idols. Ayé rẹ̀ bọ́ lọ́wọ́ òrìṣà. Your life is free from idols. Ẹ̀yin wọ́n ní bàbá yín bọ̀ sàrí ló bọ̀ kankan rí. How many of you as your father? Mo pa lọ́sẹ̀. I command. Láyé wọlé kẹpà. Nọ̀gáyé wọlé ń dàmà àyìndàfà. Rọ̀yé wọlé ń dàmà ilé ń dàkà pọ́ọ̀rì sọ̀ndẹ̀lẹ̀ májàmú ọjọ́ wọn nìdá. Here is the covenant of that day. Olùkọ́ gbé májàmú tó ní lórí ayé yìí You are alone the covenant he has over your Olúwa máa fi májàmú ba májàmú jẹ́. The Lord will use covenant to destroy covenant. Ó ní tí ìbá pé májàmú ìṣáájú ní àbàwọ́n. He said at the first covenant. A kò ní wáyè fún májàmú ìkejì. will not look for another second covenant. Mo pa á láṣẹ. I command. Nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. By the blood of the lamb. Mo sọ nípa orúkọ jẹ́ orúkọ orúkọ. I say my every other name. Ẹ̀jẹ̀ bàbá yín tó sàn sínú ayé yín. The blood of your father that flowed into your life. Ó jẹ́ kí òrìṣà máa nípa lórí yín. I made that idol to have power over your life. Ẹ̀jẹ̀ Jésù yà yín nípa lára. Jesus separate you. Amen. gbólóhùn tó máa gbọ́ lódì lódì. the voice you hear negatively. tó kàn mọ ohun tí ó mọ pè ọ́. calling you. ẹ̀mí òrìṣàlẹ̀ yín tẹ́ ń pè ọ́. the spirit of out of your house calling you. o tó gbọ́ rẹ̀ mọ́ látàlẹ́. you hear the voice again from tonight. ogun yẹn sẹ́. and that battle is solved. kó di òmìnira. and be free. ayé wa kó di òmìnira. and life be free. Gbogbo ibi tí ẹ̀mí yẹn ti jáde. Wherever the spirit are come. Ẹ̀mí mímọ́ kó lọ díbẹ̀. The spirit should go and fill the place. Kò tún gbúdọ̀ láàyè mọ́. To not have chance again. Ọ̀pọ̀ ẹ̀mí yẹn ni wọ́n kú. Many of those spirits will not die. Ṣùgbọ́n a ní agbára láti rán sínú ìdè. But we have power to send them into captivity. Mo rán sínú ọ̀gbun. I send them into the dungeon. Mo rán sínú ìdè. I send them into the deep. Tọ́lá kọ́pẹ́ èyí tó jáde lára wèrè ara Gàdára. The one that came out from the madman mad from Ó lọ ṣègbé sínú ọ̀gbun ni. When I'm perishing the deep. Màlẹ́kà ayéwo lè dàgbà. Èmi wí lórúkọ Olúwa. I say it in the name of the Lord. Gbogbo ẹ̀mí ẹ̀kọ́ lọ ṣègbé sínú ọ̀gbun. Let every of those spirit grounds perish in the sea. ẹ̀jẹ̀ Jésù kó sàlà orí ayé mi àti ẹ. the blood of Jesus will pour over your life and my life. ògo ni fún Ọlọ́run. glory be to God. Jésù Olúwa wá. Amen. Juwọ́ rẹ̀ kò yin ọlọ́rọ̀. Juwọ́ rẹ̀ juwọ́ rẹ̀ juwọ́ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Tó bá mọ̀ pé mi ò rí sàyẹ́ ti fàyè lẹ̀. Sọmọ náà kò ṣeun. Torí pé o ti bà gbára kan jẹ́. O ti bà ogun kan jẹ́ lálẹ́ yìí. Sọmọ ọlọ́run yẹn ṣeun. Sọmọ ọlọ́run yẹn ṣeun. Thank you Jesus. In Jesus' mighty name we pray. Amen. Put your hand together for Jesus.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 if you get to YouTube. lọ go and search for it. prophet Ṣẹ́gun Adéníran bẹ̀. prophet Ṣẹ́gun Adéníran. tọ́wájú wá prophet Ṣẹ́gun Adéníran. search prophet Ṣẹ́gun Adéníran. wà rí àwọn àdúrà wa ń still our prayers there. wà dẹ̀ rí ìyanu bó ti ń gbà. you see miracle as you are receiving. ojoojúmọ́ la máa ń gba ẹ̀rí. we receive testimony every day. láìpẹ́ ìyá ó gba ẹ̀rí tiwọn náà. we receive yours very soon. ní orúkọ Jésù. in Jesus name. bí àdúrà yẹn ránṣẹ́ sí ẹbí ara rẹ. share this prayer with your families and your relatives. fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ. send it to your friends also. lójú àwọn tó wà contact bóyá lórí WhatsApp ni spend your water. lórí facebook ni on your facebook. àbáwọn méjì àmì. on all other social media. orí kó fi ránṣẹ́ sí wọn. make sure you send it to them. èmi máa ń gbàládùá. I pray it. mo sì tún gbàládùá. and pray also. mo ti ń share pẹ̀lú àwọn èèyàn. as sharing it with your people. olúwa ó connect ẹ lórí rẹ. the Lord will connect you with your benefactor. a connect ẹ olùrànlọ́wọ́ rẹ. connect you with your helper. a connect ẹ aláàánú rẹ. connect you with your helper. wàá dẹ̀ lẹ́rìí tó ti rí. and you have the testimony you never have before. bẹ́ẹ̀ dẹ̀ la rí o. so shall it be. Jésù olúwa wa. Jesus is Lord. títí tí wàá fi pè fún ẹ̀rí. till you come for testimony. Jésù olúwa. Jesus is Lord. Amen. Amen